ọ̀tẹ̀ ti pọ̀ jù torí tí wọ́n bá máa wo ìtàn Yorùbá oríṣiríṣi àwọn nǹkan ti ṣẹlẹ̀ sẹ́yìn tó yẹ pé àwọn èèyàn wò tí ìgbàgbé tó mú dání tó fi wà wò lénìí Elégùṣì. Uh,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 ṣùgbọ́n wọ́n sọ pé ìgbà ìpọ́njú lèèyàn máa ń mọ ọ̀rẹ́ ẹyẹlé ò kí ń bá onílé jẹ kó bá onílé mu kó dọjọ́ ikú onílé kó yẹrí ṣèbí for better for worse ni wọ́n pe ìgbéyàwó ṣé orí bíbẹ́ lóògùn orí fífọ́ ni olórí níyìn láàfin láàfin ọba ẹ̀dẹ̀ ń gbọ́ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ Liam a gbọ́ pé ẹ ti kúrò láàfin ẹ wà labroad ẹ Queen of England tẹ wà yẹn if i'm not mistaken ṣé tó bá yẹ pé bí ìyá yẹn ṣe ṣe ìlú yẹn nìyẹn nàìjíríà ṣe rí ṣé ẹ máa rí bẹ́ẹ̀ gbà lọ ẹ kàn ń fún ilẹ̀ káàárọ̀ òjìrì ní wọjẹ lójoojúmọ́ whether the allegation is true or false ọba ò àdírẹ́sì ẹ̀yin olórí láàfin náà ẹ dákẹ́ ẹ sọ̀rọ̀ sí ọ̀rọ̀ yẹn dẹ̀ ń já ìran ìran ìran ìran ìran revelation came from God ọba tó máa ń kìlọ̀ fún ni kó tó bá yàn jà ọba tó máa ń jà tí ò kì í jẹ̀bi ó kìlọ̀ fún yín ẹ̀dẹ̀ gbọ́ gbogbo nǹkan bẹ́ẹ̀ yìí kábíyèsí ignore ẹ̀yin olórí náà ẹ ignore especially olórí Sekinat Elegushi kí ni iṣẹ́ yín nínú ààfin gẹ́gẹ́ bí olórí ṣé kẹ́kọ̀ọ́ máa yọra kẹ́ máa ṣe fàlàlà lórí social media òun níṣẹ́ olórí láàfin ni ká máa rí yín káàkiri pátí. Are you looking for where to buy your Osha Prampa gele and all eyes on me gele and Omojumolo to ban?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 ṣé nǹkan tó yẹ ká máa nǹkan tó tí ẹ wà fún láàfin nìyẹn àbí ṣebí nígbà tí gbogbo ẹ ń dùn náà ṣebí ẹ jẹ oúnjẹ ni ṣé nígbà tó bá wà kan kò yẹ ká ẹ dúró tọkọ yín tó jẹ ọba ṣé nǹkan tẹ́ ẹ̀ ń sọ fún àwọn ọ̀dọ́ obìnrin tó wà ní nàìjíríà sìn pé tí problem bá ti wà láàrin àwọn àtọkọ wọn kán kẹrù wọn kán kúrò nínú ilé àbí ẹ mọ̀ pé ọba ní kẹ́ tó fẹ́ra yín ni tẹ́ bá wá fẹ́ẹ́ tí ẹ bá wá fẹ́ra yín kó tó di pé ọba jọba tó yẹ pé ẹ̀yìn ìgbà tẹ fẹ́ra yín bọ́ ẹ mọ̀ pé ìdílé ọba ló ti wá anything can ṣẹlẹ̀ at least ẹ ṣàjọ mọ̀ sí kí kábíyèsí tó jọba gbogbo adé la mọ̀ pé ọba lè mẹ́ lọ́lọ́run ṣe fọ́ba ìfúnẹ tí òun ṣọba gan ó lè fẹ́ mẹ́ta mẹ́rin ká má ṣàsọpẹ́ tó jọba ẹ̀dẹ̀ wá gbọ́ nǹkan tó tó yẹn ẹ wá kúrò nínú ààfin ṣé orí bíbẹ́ lògo orí fífọ́ ariwo lọ́tún ariwo lọ́sì even kí allegation yẹn kó jẹ́ irọ́ àtẹ̀yìn àti ọba right yín bọ́ síta publicly láti address ẹ̀ kò ṣe petition tó bá ń kọ́ ń sè nítorí bẹ́ẹ̀ ṣe ń kọ petition yẹn lè mú inú bí àwọn èèyàn sí gone are those days ní gbogbo ìtẹ́ ń ṣe yẹn ayé social media láwa ń sìn tí ẹ bá ṣọ́ra ẹ máa run out of strategy because àwọn èèyàn gan wọ́n rẹ́dì láti fẹ̀mí ọ̀tá wọn sílẹ̀ lórí ọ̀rọ̀ Mohbad kò ń ṣe torí Mohbad nìkan ẹ wà nínú ìlú wọ́n fi yín jọba tẹrítírì yín nìkan yẹn ti ṣẹlẹ̀ Ọlọ́run tún gbéyàn dìde láti sin yín ní pàkọ́ pé kẹ́ ṣe àtúnṣe kó tó di pé escalate tó tó yìí ẹ wò pé ta ló ń sọ̀rọ̀ ẹ ṣe nǹkan kan sí ọ̀rọ̀ yẹn wá escalate ẹ wá wò pé agbára ayé tó wà lọ́wọ́ yín yẹn náà lẹ fẹ́ lò ṣé agbára tó wà lọ́wọ́ yín kábíyèsí ọba Elégùṣì ṣé ó tó agbára ọba tó dé èmi àti yín ṣé ẹ mọ bó ṣe lóyún yín ṣé ẹ mọ bẹ ṣe dáyé oúnjẹ tẹ́ ń jẹ ṣé mọ ibi tó ń lọ torí mo ti ń bi yín láwọn questions yìí tipẹ́tipẹ́ ẹ wá wò pé agbára tó wà lọ́wọ́ yín tọ́lọ́n bá fẹ́ mess yín up tó bá fẹ́ disgrace yín ẹ continue láti ṣe nǹkan tẹ́ ń ṣe yín nítorí pé ẹ̀ ń fún orí ìtẹ́ yẹn ní wọ́jẹ tó bá ń sọ fún yín pé kẹ́ lọ máa arrest àwọn youth tí wọ́n ń sọ̀rọ̀ yín nàìjíríà láì ṣe pé ẹ bọ́ síta ẹ address ọ̀rọ̀ yẹn ẹ clear ara yín tẹ́ bá clear ara yín pé èmi kọ́ ni mo ní Liam o ìrìn àjò báyìí ló pẹ̀mí àti Wùnmí pọ̀ o mi ò mọ Wùnmí rí o bẹ́ẹ̀ ṣe deny um, Sam Larry tẹ́ bọ́ síta quick quick fast fast láti debunk ẹ pé ẹ ẹ̀ mọ́ rí bẹ́ẹ̀ yẹn náà ló ṣe yẹ kẹ́ ẹ jáde ń sìn kò ń ṣe petition tẹ́ ń kọ yẹn àwọn Nigerians ti kọjá gbogbo yẹn àwa tá à ń wá true justice a ti kọjá gbogbo yẹn àwa gan àmọ́ bá a ṣe ń ṣe Ọlọ́run ló ń rán wa níṣẹ́ òun ló ń fọ̀rọ̀ sí wa lẹ́nu láti sọ ẹni tó bá dẹ̀ rán yàn iṣẹ́ lèèyàn ń bẹ̀rù èèyàn ní bẹ̀rù èèyàn téèyàn máa jẹ fún nítorí pé tá a bá yọwọ́ pé wọ́n gbé adélé yín lórí ìkọ̀ǹkan náà lájọ jẹ́ níwájú Ọlọ́run ọlọ́run ni wàá fi sí ipò tó yẹ ká ẹ máa tún ìlú ṣe tí ìlú yẹn dẹ̀ ń bàjẹ́ mọ́ yín lórí ìlú tó jẹ́ pé gbogbo ìlú tó kún fún wàrà àti oyin tẹ́ ń jẹ nínú wàrà yẹn tẹ́ ń jẹ nínú oyin yẹn ẹ̀yin àtìyàwó àtàwọn ọmọ yín tó wá di pé nǹkan ṣẹlẹ̀ tó yẹ ká ẹ dìde even kó má jẹ́ pé bóyá wọ́n dárúkọ yín sọ̀rọ̀ Mohbad territory yín ló ti ṣẹlẹ̀ Lagos State kí ni iṣẹ́ yín gẹ́gẹ́ bí ọba nínú ìlú ẹ wá wò pé fẹ́ fi ọwọ́ bu ọ̀rọ̀ Mohbad ṣe rí ọlọ́run fún gbogbo wa láyè àtèmi àtẹ̀yìn ó fẹ́ tú gbogbo àṣírí ọ̀rọ̀ yẹn láti a to z kò sí bẹ́ẹ̀ ṣe lè lágbára tó kò sí bẹ́ẹ̀ ṣe lè ní ipò tó kò sí bẹ́ẹ̀ ṣe lè lóògùn tó ọlọ́run fẹ́ tú àṣírí gbogbo everybody síta nílùú nàìjíríà yẹn enough is enough ẹrù bóyá àwa là ń ṣiṣẹ́ àtijọ́ tó ti wú òkú Mohbad ní gbogbo ogun ìka gbogbo ìbàjẹ́ nàìjíríà àtijọ́ yẹn ló ti hàn síta tí ò sẹ́ni tó lè bo mọ́ nítorí ọlọ́run ti dé láti ṣe àtúnṣe iṣẹ́ ọwọ́ ọlọ́run tí everybody ń bàjẹ́ is enough gbogbo alẹ́lẹ́ṣẹ̀ tábánikà sàmì ẹ̀ṣẹ̀ kò sẹ́ni tó lè dúró ọlọ́run ò fún wa láyè láti ta ẹ̀jẹ̀ láti ta ẹ̀jẹ̀ èèyàn sílẹ̀ ẹni tó bá ta ẹ̀jẹ̀ èèyàn sílẹ̀ wọ́n máa ń ta ẹ̀jẹ̀ sílẹ̀ náà ni àsọpẹ́yìn lẹ pa Mohbad wọ́n àtàṣe orúkọ yín mọ́ Liam ẹ ẹ dẹ bọ́ síta àsọba láti wá debunk ẹ ẹ bọ́ síta àsọba láti wá address ẹ wọn á advice yín pé kẹlẹ wọn àfọlọ́pàá gbé àwọn youth ẹ kàn fẹ́ dá wàhálà alẹ again ni nítorí pé ara ń everybody gbogbo nǹkan tó jẹ́ tọ́ àwọn youth ni nàìjíríà ẹ̀ ń na wọn wọn dẹ̀ ń wòye bẹ́ ṣe ń ṣe falafala ọmọ bàbá ta nìṣẹ́ wọn kó wá wí báwọn ọmọ tí ń ṣe ń wásà búrọ̀ tó ń padà ohun àwọn tí à ń jẹ ní nàìjíríà yẹn náà tó gbogbo wa la ni ẹ̀tọ́ sí àwọn nǹkan yẹn tí ẹ fi ẹ̀tọ́ ń wa tẹ́yìn nìkan set of people tẹ́yìn dájẹ́ tó jẹ́ pé gbogbo ọwọ́ yín náà láti máa bá nínú nǹkan tí ò da tá a dẹ̀ pè yín lọ́ba ọba Saheed Elegushi tí orí orí ìtẹ́ yẹn bá ti sú yín ẹ announce pé ẹ fẹ́ gbé oyè yẹn sílẹ̀ àbí kẹ́ bọ́ síta láti address ọ̀rọ̀ yìí because the more you ignore the more tariwo yẹn ṣì máa máa lọ nobody can stop anybody gone are those days gbogbo ala ní freedom láti sọ̀rọ̀ láti express feelings wa èèyàn mélòó lẹ fẹ́ kó tán ẹ kọ̀ntínú láti máa lo agbára yín èmi ń sọ fún yín pé ọlọ́run ti dé ó ní èrè mi ń bọ̀ kankan èrè mi ń bẹ pẹ̀lú mi láti sọ fún oníkálukú pẹ̀lú iṣẹ́ ọwọ́ ẹ̀ ìbá ṣe rere ìbá ṣe ibi ẹ ti fọwọ́ kan ṣoṣo ó di dandan kẹ́ ẹ rí ṣoṣo olórí sekinot tí ìlú òyìnbó bá bàjẹ́ dé nàìjíríà you will have nowhere to run to go and do your job go back to Nigeria You are not supposed to leave the, the affair like that. It is your job as Olori in the palace to rectify, to adjust everything that is happening around you, around your territory as Olori, as Yawoba. Kò ń ṣe pé kẹ́ sọra yín di celebrity lórí social media nìkan. Kò ń ṣe pé kẹ́ máa fowó wá ṣe falafala nìkan. Iṣẹ́ tó ń gbé fún yín ẹ dìde kẹ́ ṣe àtọkọ àtìyàwó yín àbọ̀rọ̀ lèèyàn máa ń sọ fọmọlúàbí o tó bá dé náà adédèdè tí gbogbo ọ̀rọ̀ ọlọ́run tó bá bẹ̀rẹ̀ sí ní ṣe àwa yìí náà máa pẹ̀lẹ́ tó máa bá yẹn máa post ẹ̀ sórí social media nítorí pé ẹ̀ ń wò pé kí làwọn eléyìí jẹ́ bàbá kọ́lá ń sọ̀rọ̀ ọba tó dá èmi àti ọba tí gbogbo wa máa jí ìfún lọ́jọ́ kẹyìn ọba tó máa ń kìlọ̀ kó tó jà tó máa ń jà tí ò kì í jẹ̀bi òun ló dé sí kò ń ṣe èèyàn ojú àdúrà ò ní ti gbogbo wa ire o